lórí bàbá lórí pẹ́ṣọ̀ pé tí a bá ti bẹ̀rẹ̀ kọ́ fà ó bá fẹ́ òun ilé ọ̀hún kéèyàn ti gbé jùmọ̀ ìfọ́ tí màá lọ sí ojú tó tó ní kòtò ní bàbá ó bá fẹ́ lọ ibi tó yà lọ́wọ́ tó bá wà lọ́wọ́ ìfá àwọn àwọn wa dáadáa kan wà lórí kódà táwọn bàbá wa náà nílẹ̀ yìí èmi ò mi kó èmi báyọ̀ bàbá àlè kó máa ń ṣe é ọ̀rọ̀ yẹn arẹ́ èkó bọ̀ so láwọn bàbá ní gbogbo àwọn ìlú káàkiri ẹ̀yìn pípọ̀ wọ́n ti kùnà lọ sí jùmọ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ bá ti wá sí jùmọ̀ kódà kò sí límìtì sí nọ́mbà náà sí àti ẹ̀yìn ẹ̀mọ̀ yẹn akábí akábí ìgbà tó ti fi bá ìpè ẹ̀dùn tó ẹ̀dùn láti kọ́ ẹ̀yìn máa ṣe nǹkan mi nímọ̀ ọ̀lọ́. sọ àyè wá gbáyà títí gbígbà yẹn òṣè pé pẹ̀tí màá bá ti wá dé báwo yẹn ṣe dé ẹ̀ náà làwọn aláìkó máa kọ ẹni náà fi ọjà tìlé ọjà tìlé ìfáyé tìlé bí màá bá ti dìbò tó ń gbé bá ìbáyọ̀ àwọn aláìkó kò ó bìbí tán kọ àtẹ̀jáde ìtumọ̀ ẹ̀ ni pé ọlọ́wọ́ bá kó wọ́ wà àwọn aláìkó wọ́ ọlọ́wọ́ bá mọ̀ kó wá gbogbo ọ̀rọ̀ tọ̀ kí làwọn náà máa wá ṣe ànábì láwọn náà kò tún ìyá pẹ̀lú kọ́kọ́ àwọn mọ̀láìkà fúnra wọn tó wọ́n tó èrè tó tán kọ́ lórí wọn pàdé ìgbẹ̀sẹ̀lẹ̀ ó bẹ̀rẹ̀ àwọn náà fẹ́ máa fẹ́ ní tó gbogbo. tọ̀ náà bẹ́ẹ̀ bá wá délé ńgbà tí wọ́n bá ti wá dòdò tó bẹ̀rẹ̀ kọ́ fà sílẹ̀ sí ìyẹn ṣe bí ẹjọ́ tó tọ́ bá tó kọ̀ọ̀kan lọ gbé e nìyí ìtàwọn ah, e ìdíkọ́ lágbà tó ní káfẹ́ kan bí àtẹ́sán náà wọ́n ti ní káwá wọ́n ti ní ká tó máa yára lẹ́sẹ̀ ìyàwó ọmọ kíláàsì sáà tó bá rẹ̀ tó fà lọ́wọ́ àti ìsàkókò dára àbí wà ní àbó òfin náà dáka méjì àtọ̀lẹ́gbà àti olóòtú àlábìrin fún ọ̀pẹ́lẹ̀ làkà àti kọfí àti terus tó lọ kàbí ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ òdi wọn kò tẹ̀ tẹ̀tẹ̀ lọ́wọ́ wẹ́rọ̀ sí i. Jide kókó lọ́kà méjì àlẹ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan yìí bá wọn kíláàsì wọ ìmáàmù yàtọ̀ ìmáàmù yìí jẹ́ kótó àlọ́wọ́ balẹ̀yà sáàkà àdéhùn gbogbo kíra káàdé ìwé ìsẹ̀ lọ́wọ́ àti ìmọ̀ wá ní kó sọ̀tù. ó lè wí pé bí mo máa ṣe kótó àlọ́ kọ̀ àtẹ̀síyẹ fi láka méjì bẹ́ẹ̀ bá ní ara ah, ah, tó kótó àlẹ́kọ̀ kótó àlẹ́bí ìgbò kótó àtiwà lọ. àbí kótó bá àlẹ́bí àlẹ́bí náà ló nọ́sílà táwọn èèyàn lọ ilé ẹ̀ yìí nísìnyí tó o nígbà tí mo bá ṣe púpà lọ́wọ́ lóko mo tẹ̀sùn bá lọ́wọ́ lórí nọ́sílà ṣe ń fa jẹ́ ẹ ibi wọn fún mi láti rí ìgbà wọn tí mo bá ṣe púpà lọ́wọ́ ìlú òsín lẹ́yìn òwò ẹ òsín lẹ́yìn ìyẹn bí ẹ̀rọ ló máa lọ sí ìrẹsì kékeré yẹn yẹn kọ́ short short nàbílà bí ilé ẹ̀yẹ lágbèrè fún ọ̀dọ̀ àbá ẹ̀yìn ilé púpà kó ń ta afẹ́ tẹ̀ wá ti wọ ẹ̀kọ́ ìtọ́ àmọ́ kéèyàn máa sọ kéèyàn máa dé náà nígbà tó tóbi ló dà àmọ́ yóò bá ti ṣe kí ẹ̀rẹ̀ òun ni àdéhùn establish olóyè yìí ti sọ̀pọ̀ ẹ̀ ọ̀nà ẹ̀yìn jẹ́ ẹ̀yìn jẹ́ ẹlẹ́ẹ̀kejì ìyẹn tí mọ́sálásí wọn òjò ìmọ̀mọ́ òfin ìdáhùn tí a ṣe ìyẹn lè dá àṣà àmúlẹ̀ tó ń jẹun èèyàn lè dá a ṣe pé kéèyàn kí ìṣá àti ẹ̀ àmọ́ kò lè fi jọ. Wípé ìyẹn ní kíláàsì ètò gbàgbẹ́sẹ̀ ló ló jọ. Tàbí ètò ìgbà yẹn fẹ́ nígbà tó jọ kí máa mú kàn báyìí mọ́tò àti ìṣá kí máa mú wá sí káyà fún ọkàn báyìí. Wọ́n á gbé àti ló dé ẹ̀ ní pé báyìí ní pé sábò ní ẹ̀ ní pé túnbẹ̀ nínú òṣù. Orí ìṣèkú láti lọ́kàn lọ́dọ̀ ilé ní ìlú tó àgbà àti àbá ti fi ara nǹkan gbé yín lọ wá fáwọn lẹ́yìn tí wọ́n ti wá sí ìmọ̀mù fún ọ̀rọ̀ ìmọ̀mù fún ọ̀rọ̀ ìmọ̀mù náà ló ń kọ̀ǹtò àtàlàjà àmọ́ wọ́n lè dá a. kí ló pa òde sábà bíi tẹ́ẹ̀sì ṣe kẹ̀kẹ́ ti fẹ́ kò sí ṣe pẹ̀lú ìmọ̀mù. ẹ ṣùgbọ́n àti ṣe jẹ̀mọ́ pẹ̀lú ìmọ̀mù. ìwé òye kí ọ̀rọ̀ wọ́n ní àmọ́ wọ́n lè dá tiẹ̀ wọ́n lè dá tiẹ̀ kàn tó bá dé nínú àjò no problem tó bá dé nínú àjò tó ṣe yí pé ìmọ̀ọ́mù bá ti fi níta àtẹ́gẹ́rẹ́ káwọn náà ti lọ sọ́ọ̀tù tó bọ́ mi. Ìmáàmù tó bá ti gé òun ní mọ́sálásí ẹ̀ fún àti ẹ̀dọ́ nínú àjò ẹ̀gbọ́n kéèyàn má ti jẹ ọmọ rẹ kéèyàn má ti jẹ ọmọ rẹ yóò pé àwọn mùsùlùmí yẹlẹyẹlẹ ẹ̀wọ̀n tó fà ìdájọ́ onílé àdúgbò ìfẹ̀kẹ́ sọ fún àti òkú jẹ́ àbàtẹ́ òkú lórí tó yàrá máa bí bẹ́ẹ̀ fún òkú jẹ́ mọ́ onígbà tí ó bá ti jẹ́ mọ́ ọ̀sán ìwọ̀n ọ̀rẹ́ bí tó bá tó ní rájò káwọn náà fún ọba sì kí ọ̀rọ̀ mọ́sálásí rẹ̀ ó bẹ́ tà kí wọ́n dá sí méjì méjì tó bá tó ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá ti jáàmù tàbí àtọ̀rọ̀ àti ìmọ̀ mú yòó ṣe é tẹ́ ìlérí ní ìṣẹ́ àbílẹ̀ ṣe wá torí pé ara tó fi ń kásí náà ní pé ẹni tó bá tó ìtọ́ kó lọ yóò padà wá ìmọ̀mù náà wà lè fọ́ọ̀tẹ̀ padà wá ṣẹ́wọ́n tó lè fọ́ọ̀tẹ̀ padà wá òun náà sí mọ́mú náà tó náà sí gbogbo kọ̀tó rẹ̀ kọ̀tó ọ̀tọ́ ní ìlú hàn èyí tó wá tó fi káwọn náà lọ́rùn so ẹ̀kẹ́ òun lè yí tó ẹgbọ́ tí ọba pè márùn ún ọ̀dà ayé aláàbò náà náà nìkan láàyè tí a bá jọ pè fúnra yín ẹ máa fi ọlọ́run bó gbà tó yẹn ní lọ́wọ́ òun èyí má tẹ̀yẹ̀ wá lò ó lẹ́sẹ̀ ìrìn lẹ́tọ̀ àwọn òkè tó àmọ́ tí èèyàn máa wá ṣe pé nígbà tí wọ́n mú òkú ìrìn wá sí ìjọba ẹ sábà bù bẹ́ẹ̀ fi ṣe jáàmù ti wà ọ̀rẹ́dì oníkójú rọ òfin ẹ̀yà tó ti wà lẹ́yìn. Ọ̀sẹ̀ ìgbà wọn, ó lọ ìyẹn náà bá ṣe ń pé nígbà tí sọ́nù wọ́n ti pé láwùjọ yà ní mọ́ṣáláṣí yẹn àwọn sáni mọ́ṣáláṣí ò ní bínú pé sàmáwò yóò fi ẹ̀ mọ́ òní bínú pé wọ́n náà ti báwọn ọmọ ẹ̀ ti àwọn ọmọ ti òbí dé ẹ̀ bá wọn ti bá ẹ̀ bá ló bá ti lọ́pọ̀ rẹ̀ ẹ̀ fẹ́ mọ́ tó pàtàkì sọ alhamdulilah nǹkan ti tó rọ̀ lára kò sí wa ni. sẹ́ni láti àwọn àjọ àlẹ́ ìtọ́sílẹ̀ after some time bóyá ní lẹ́yìn àti fàájì tó dàbí ìtọ́ ní wàhálà ìlànà ìṣòro ìgbà táwọn àwárí ìdílé àwọn àwárí ìdílé àwọn tó ṣe yí tí wọ́n máa ń pè yẹn pé kì í láìpẹ́ yìí kí èsìkè yẹn kéde yí adájọ́ rẹ̀ ah èmi yọ ah èmi yọ àwọn sàájà àgbẹ̀kì ìjọba ọlọ́wọ́ ọba ó lò láti fi lẹ́sìn tó pọ̀ kéde kí àwọn àwárí ìdílé máa wá ń ṣe tó táwọn aláṣẹ ti wá mọ̀ wọ́n fún wọn ti àwọn èèyàn kéde òye wá pé kí ọ̀rọ̀ lẹ́yìn àwọn ìmọ̀ ọ̀hún tó bá yẹ kó. owó wà kékeré ní ẹni ẹ̀mọ́ tí wọ́n wá sí bẹ̀bí bẹ́ẹ̀ni òun wá sí káwọn yóò kẹ́rùn tán. táwọn wá kẹ́rùn tán wọ́n tẹ̀ máa bò wá mọ́sálásí wọ́n wá sí ìjọba. àwọn sáré àjẹbí wa ọ̀gá bẹ́ẹ̀ náà máa ń kan mẹ́ta lókè náà fi káwá di kẹ́rùn tán náà kọ̀ èèyàn náà ti tó lè kí jẹ̀mọ́ mi ẹ́ òun ni asa gbogbo wa máa ń gbọ́ àwọn afa ìgbà pé pé àwọn sàájà náà sọ̀tọ̀ là sábà dé mọ́sálá sábà tí wọ́n ti kírun tọ́lá òkú ada wọ́n kírun lẹ́yọ ọ̀ọ̀kan àdìsí ìparí bẹ́ẹ̀ àwọn ìwà yàtọ̀ pé wọ́n dojú kúlé pẹ́jú ní àdìsí ìtọ́ ike torí àwọn aláṣẹ bí kámátì òṣèlú bá ti ti ìrírí àwọn fáwọn ìmọ̀ ọ̀dùn wọn àwọn ìsọ̀rọ̀ ẹgbẹ́ àwọn ìmọ̀ ọ̀dùn ní èbèrè àwọn sàájà nípa àwọn ìpàdé ọlọ́rẹ́ bèrè táwọn bá wá kí jẹ́ ìmọ̀ ọ̀dùn wọ́n lè rò pé bóyá

àmọ́ ti jámọ́ òun ní kẹ̀kẹ́ tuntun láti tẹ̀lé. lórí pẹ́ṣẹ̀ alákọ̀ọ́kọ́ mo bá béèrè ní pé àbíbù kan bẹ tó kọ́ mà tá àmọ́ ń gbọ́ ṣé ìtàínú aláhàwá yìí tó fẹ́ ìtìmá ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ bí àbùkátà yìí èjì pamọ́ ẹ̀ lẹ́yìn káwọn èèyàn mọ́ ẹ́ pé ìnà kúnlẹ̀ bíi ní ìmọ̀tò màkúrò ó dúró pẹ́ tọ́lọ́pàá tẹ̀lé ra kúnlẹ̀ mọ́ ní ẹgbẹ́ tètè tààrà tó máa ṣe pé kàtà máa mọ̀ wọ́n lè blọ́ọ̀kù rẹ̀ àbí má lè ka sí i. ilé yìí àwùjọ náà kún un dáradà àbí. ìdí ìdí pé ṣé kò tẹ́ máa tìyàn sí pé àjẹ́ kan ní ìdílé ìdílé kan ní ìdílé wà náà àlá àbí ìdílé wọn wà. lóòótọ́ sẹ́nà ìdáni fara rẹ̀ fara rẹ̀ fara rẹ̀ fún bọ̀ lórí rẹ̀ àwọn ọmọ kí wọn náà kọ́ nígbà tó yà náà tó láàrin àdéhùn lọ́wọ́ àpapọ̀ ọ̀tẹ̀ wá rí ìjọ ọgbọ́n ni ó ṣe pọ̀ lọ àmọ́ tí kì í gbé ẹ̀ ẹ̀gbọ́n ọgbọ́n ni ó ṣe pọ̀ lọ tí kì í ṣe ẹ̀ ṣe gbogbo ọgbà èyí ò tọ̀ ẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ bí àbúkátà yìí kó fi pamọ́ nígbà ní ìmọ̀ ẹ̀ṣẹ̀ bí orin yẹn ẹ́ ìgbà ní ìsìn bẹ́ẹ̀ ó ṣe tọ̀ àwọn tó bá súnmọ́ ìyàtọ̀ mọ́ obìnrin ọmọ tó bà ọgbọ́n lè yọ lò mẹ́. bùkátà tó bá fẹ́ ìlú ẹni tí òun ẹgbẹ́ nígbà lóye ìyá ọmọ bí ìkan bá tó yẹ náà sọ fún yẹn lóko padà báyìí. ó lẹ́nu ti kò ní ń kọ́lé táwọn èrò ń kọ́lé wọ́n ti rí jíjẹ́ ìpìlẹ̀ fún ọ̀gbọ́n jẹ ẹ̀ẹ́dẹ̀ ó ti tún gbẹ lọ́la yìí. tó ọgbọ́n ló gbà èyí ṣe bí Yorùbá tí wọ́n ti fẹ́ yóò bá tẹ̀lé ní aláyẹ akóbẹ̀ fún ara rẹ̀ lélẹ̀ ábúlé ọlọ́dẹ tẹ̀lé tà mú wa yóò lè dé yorùbá o lọ́dẹ fúlàní tẹ̀lé àti bàbá àwọn yòókù ìgbọ́ fúlàní òkú bá tẹ̀lé. olùkọ́ fẹ́fà yóò pé yóò bá lẹ́rìí wípé yóò rà mọ́tò náà tí bá ti bọ̀ wálé ọdún yóò lọ pàtó mọ́tò síbi kan. tó o lè jìnnà yóò lọ bá tìbọn yóò kọ bá gbọ́dọ̀ síbi kan yóò wá rìn wá pé yóò lọ ní mọ́tò yóò wọ bọ bu aṣọ òkú wọ káàkiri níbi àti níbo orí bọ́ba ti mọ̀ fún orí bá ti dọ́rọ̀ òkú ní wàá láǹfààní orí lè yẹn ní tí wọ́n. gbàtíà eléyìí ò sí ní ìsìlámù kí là ń gbé kàǹgbé ẹ

nígbà táwọn ọmọ rẹ̀ yóò lọ sí israel tó ló yá pẹ̀lú èèyàn ní láfẹ́ pẹ̀lú bá mi wá. tẹ bá fẹ́ wọ nípa gbogbo ní ẹ fẹ́ jọ pọ̀ tó yẹ mọ́ wọ lójú kan o wà lóko ló ní àbúrò àbí bàbá ẹ fẹ́ ra ní káàkiri gbàgbé àwọn méjì bàbá méjì bàbá àwọn méjì bàbá ẹ wọ́n bá wọn fi yàrá fún mi lẹ́la ìṣe á èmi náà kàn sọ ọgbọ́n náà ni o èmi náà ń tẹ̀sí kọ́ṣọ́ ẹ̀ kọ́lọ́ bá fẹ́ kú gáìdì ẹ̀ ẹ kí lè fún kò ìlà ìlà ọlọ́run ló ká yára ọ̀pọ̀ àti wà bọ̀ láwọn ọlọ́run ìgbàlá máa dáhà nínú ẹ̀rọ àmàlà tó kọ̀ bí nígbà tí wọ́n wọlé tí bàbá mi ká wọlé ẹ̀gbẹ́ tó náà tó ní ẹ̀la ìṣe tó ní ìgbàgbọ́ gbọ́lẹ̀ ọlọ́run kọ̀ọ̀fẹ́ ti dájà mọ́ ilá ajá dá iná kù yà fún bàbá wọn ha ṣùgbọ́n wà sí ikú bùkátà lọ́kàn bàbá wọn fún pé ó rí ẹ̀ tó ó rí ẹ̀ tó tẹ̀ náà tó láti kò sí ìgbà tó bá rẹ̀ ìjàmbá wọlé ìlànà ìgbà tó rẹ̀ ìdí máa nà ná onímọ̀ ni ọ̀pọ̀ ọlọ́run náà sì tún yé orúkọ tó ṣe èyí máa ń tètè tó ṣe wọ́n ló àbẹ́ situation rẹ̀ fún ààrẹ àmọ́ kéèyàn máa bọ́ dọ́rọ̀ ẹ̀ pé pé máa tẹ́tà ìbá ti mọ̀ báyìí ìwé ìwé ọ̀làwà. náà ó dàbí pẹ́tọ̀ ìsàn. Eh, ṣá ìwà wọlé wọn eh, ní ká jọ ìṣá ìkàdé òsì ní ìlú ọ̀pọ̀ méjì lẹ́ ní láti ṣe ṣẹ́rí tẹ́ bá jọyìn ìṣá ẹjọ́ ìṣá yẹn pẹ̀lú àníyàn magbèsì ṣẹgbọ́n mi ṣẹ́rí ìtẹ́ ọkọ̀ sọ ìyẹn ni mọ́sáàbù Málíkì táwọn bàbá wa wọ́n ń kà fún wa nínú tírà ẹ̀sìn ọgbọ́n tó máa ṣàlàyé kí láwọn sì ní sọ bẹ́ẹ̀ àwọn náà àjọ àgbì lórí wípé bí ẹ̀bá wọ mọ́sálásí sọ́mọ́ kí ọ̀nkan lọ́wọ́ ìwò onímọ̀ kírùn mi ẹgbọ́n mi àjọ àgbì ṣùgbọ́n ní mọ́tà mọ́líkì táwọn kọ́ tí wọ́n sì mọ̀ sọ́sẹ̀ sọ fáwọn èèyàn àwọn ní píríncípù kan bẹ̀ wípé anybody tí ó bá kírun lẹ́yìn ìmọ̀ọ́mù mi àníyàn gbọ́dọ̀ yàtọ̀ tí mọ̀ọ́mù bá ń kí àṣírí àti ìlò náà gbọ́dọ̀ máa kí bí wọ́n fi bá ń kí so as a result of that tábàkọ̀ báyìí two principles sí papọ̀ pé o ò lè máa ké òun mi nígbà tí jẹ́mọ̀ kan lọ then o ò sì lè ké òun lẹ́yìn nọ́mbà tèyí tí ń kí ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n sọ pé tó bá ti wọlé pẹ̀lú ìṣáhun ìṣá ìná ìwọ náà ó kì ẹ̀bí náà sọ tó dáhùn tó bá ti wá kí tọ́lá ìwọ ìfẹ̀ wá kí mọ́ gbígbù ó wá kí iṣẹ́ àpàdé làwọn ń wí ibi ẹnu tó fẹ́ ṣe lásán ò ní pé wọ́n darun àmọ́ òkun lè là níyàn mí náà kọ́ àníyàn ò yàtọ̀ Hmm? ìyẹn ni mọ́sáàbù Málíkì sọ àmọ́ mọ́sáàbù Ṣáfi'í rahimahullah imam Ṣáfi'í imam Ahmad bin Hanbal àtàwọn àfáà yòókù àwọn ní ehe sórí lórí first principle ibi tá a kí mi àjọgbà àmọ́ lórí pàníyàn ò yàtọ̀ kí lẹ́yìn n'i ó ní wípé wọ́n ní Mu'adh ibn Jabal àdìsí Bukhari àti Muslim àtàwọn yòókù wípé Mu'adh Jabal ó máa ń kírun lọ́dọ̀ àná ìṣẹ̀lá yóò kí ìṣá Mu'adh ibn Jabal bẹ̀rẹ̀ náà tó há Kùránì láti àná ẹ́ tó ń gbárí ní àwọn àti wọn tó gbárí lágbárí wọn ti dáadáa nìkan yàtọ̀ bí wọ́n jẹ́ sábẹ́ nìkan kọ́ wọ́n gbọ́n wọ́n ní gbogbo ẹ̀ wọ́n máa dúró dè òun náà ló ṣe fún wọn láti kí ìṣá fún wọn. so tí ní mọ̀háfù ìjọba bá di kí ògbẹ́lá náà sọ̀sọ́ láti lórí kí ìṣá tó bá tó ṣe máàmù fún wọn lọ́sílẹ̀ àkọ́lọ̀ òun kírun àbí so àwọn táwọn fẹ́ ti lẹ́yìn rẹ̀ ń gbọ́ kí ṣe àwọn kọ́nà yàn so wọ́n fi yíò ṣe rọ́dù fún àwọn màlìkí àpé kẹ́ lánìyàn ò lè yàtọ̀ ó yàtọ̀ ẹ̀hẹ̀n so tábà ti gbà àwa wọn ayapa wọn bẹ̀rẹ̀ yóò kéé tó báyìí pé bẹ́ẹ̀ wà ní intention ò pé ok ó mì pé yẹn lè kí magrib ẹ ó kí kí máa ma kí ìṣá kí wọ́n kí magrib pẹ̀lú àníyàn magrib lẹ́yìn ẹ ìmáàmù lè máa kí asúrì kí wọ́n kí zúrì tiẹ̀ lẹ́yìn sí ìsopin táwọn taláwọ̀ kan sá fún ni ká ní ẹmọ yàtọ̀ àníyàn lè yàtọ̀ so tó bá wá kílẹ̀ wàá ṣe náà tí wọ́n bá wọlé tẹ́rí àwọn àrùn tó pé nífẹ̀ẹ́ òkú wọn gbọ́rọ̀ sí dédé inú clear lórí àṣírí but magrib àti ìṣá mẹ́ta lélẹ́yìn mẹ́rin lélẹ́yìn bó láti ṣẹlẹ̀ kò sí problem kẹ́nìyàn wọlé pẹ̀lú àníyàn magrib tó bá wọlé pẹ̀lú àníyàn magrib tí màámù bá ti kí mẹ́ta tán ó ní options méjì ó lè jù option alákọ̀ọ́kọ́ ò ní pé bí wọ́n bá ti kí mẹ́ta tán kó jòkó tó ń jòkó tí wọ́n bá ti lọ sílẹ̀ kẹrin òun ní dìde hmm? òun dúró dè torí pé kò fẹ́ sálámà before imam ṣé ń gbọ́ mi tọ̀tí màá bá wá kí rákẹ́lẹ́ kẹrin tó bá wá padà dé kí wọn náà jókòó kan àjọ sálámà papọ̀ hmm? torí pé kò sí bó ṣe fẹ́ dà níyàn mọ́gìrìbù tí ó wà jẹ́ kí mọ́gìrìbù tó lé kó di mẹ́rin gbogbo wà lẹ́yìn mọ́ ọ̀kanù ẹgbọ́ ó lè ṣe yẹn ìyẹn correct ni pé kò imam náà correct yìí pé tó bá ti kí tó ti mẹ́ta lẹ́yìn mọ́ tó bá sálámà tán bí màmá ti lọ lẹ́ẹ̀kẹ́rẹ́ kó tó fi ẹlẹ́ẹ̀kẹ́rẹ́ tí mọ́mù sí alákọ̀ọ́kọ́ tí ẹ ti ìṣá ìyẹn náà lọ wọ́n ni ah pọ̀ tó sálámà sáwájú mọ́mù àní è èèyàn lè sálámà sáwájú mọ́mù ní sáńsì sí ni a good example òun ni sọ̀látùl khawf ìran kan bẹ tá àbí tí bẹ́ẹ̀rù bá lágbára gan Quran discuss ẹ̀ fún wa sọ́tò sọ́tò nìta òun ni pé àlẹ́ sọ̀rọ̀ sẹ́lẹ̀m tó bá wà lójú ogun yóò tó kí jàmá nígbà mìíràn pẹ̀lú àwọn tàbí àwọn bẹ́ẹ̀ ṣe ń kì ò ní wípé wọ́n kí rákà méjì rákà méjì tó wà kì àlẹ́ sọ̀rọ̀ wà pé àwọn ọmọ ogun sí méjì tá bá jẹ́ bíi fifty kápẹ́ twenty five twenty five ànágbé bọ́ síwájú bíi ìmáàmù àwọn tí báàtì kan wà lẹ́yìn ànábì ẹ kọ́kọ́ tájẹ́tì pé àwọn tẹ́ ń bá já ibo ni direction wọn tó wáyé pé ibi kíblà yín bá direction wọn ẹ kọ àwọn báàchì kejì ohun sí ẹ̀yẹn máa bá wọ́ọ̀chì wọn kọ́mọ yọwọ́ kọ́wọ́ hmm? àwọn ni wọ́n mọ̀ dìfẹ́ǹdì yín àwọn báàchì kọ́ kírun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tábà wá kírun ànábì ó kira káàkan ṣoṣo pẹ̀lú rákà méjì náà rẹ̀ kí ànábì kira káàkan ṣoṣo pẹ̀lú àwọn ẹ̀ sẹ̀rù tánà ìfẹ́ àbá ti tóbi rọ́sílágà sọ tánà ìbá dìde Allahu Akbar alébé ògbògbò sí dóyẹ̀ àwọn ilé yóò wà kíráka ẹyọ ọ̀kan fúnra wọn alébé ní kí méjì fún wọn ó pọ̀ táìpù sọ̀rọ̀ kan ti pọ̀ ṣùgbọ́n ẹyọ kan mú kàn describe yìí alébé ní kíráka méjì fún wọn yóò kíráka ẹyọ ọ̀kan àwọn ilé yóò wà kíráka ẹyọ ọ̀kan yókù fúnra wọn wọ́n sàlámà wọ́n sàlámà ìfọ́ ìmọ̀mù tó dùwà nàbì tó bẹ̀rẹ̀ pẹ̀lú wọn àwọn wàrọ̀ lè gbà fún àwọn táwọn sọ̀rọ̀

kò jẹ́ jù kò ṣe jù ó lè mú kànú méjèèjì ṣẹ̀nù tán ọláwà náà. Yàrá ìkọ̀ ọ̀kọ̀. Ee. Ó lè ṣe ó lè ṣe jámù tàgbìm pé kó kàn báyìí pé tásìkò zúrì bá ti ó lè ṣe tí àsìkò ọ̀kan lòun méjì tó fẹ́ kàn báyìí bá ti wọlé zúrà tásìkò ìmísìn ló fẹ́ kàn máa àbíbọ́gbé ọ̀tíṣá tásìkò zoro bá ti wọlé tó bá ti kí zoro tán o lè kí asiri ẹ́ tí tí àsìkò yẹn ní o nísìn báyìí kìí sí báwọn ẹ̀sìn máa ń rò sẹ́rí káàkiri pé nísìn zoro bá wọlé nísìn báyìí bíi ní one for example tí ẹ bá kí zoro tán ẹ lè kí asiri pẹ̀lú ẹ instantly ẹ lè kí zoro tán pé after thirty minutes ẹ ká sí ẹ lè kí zoro tán after one hour kẹ ká sí ìkìí ṣe pé báyà tẹ́yọ̀ bá ti kí instantly pẹ̀lú zoro nígbà tó kí gbá ò lè kí kò sí táìmù tó ò lè kí títí dìgbà tó ra sófin tó ẹ́ tọ́ ìkejì ní pé tó bá tó wù ọ́ náà o lè má kírun zoro lákọ̀ọ́kọ́ àsìkò ẹ̀ kó ilé zoro yẹn náà di àsìkò asùn àbí àsìkò ìgbà tí asòfin ní ti kọjá pé ní sèyí kéèyàn kí asùn rẹ̀ tó bá ti pé zoro tán níbi one kó kí asùn àbí kó fẹ̀ kan fún zoro àtàsùn ìdí bíi five five thirty ẹ́ kó wá sí zoro àtàsùn nígbà yẹn lẹ́yìn tí o lè ṣe wọ́n bá ti wà lórí ìrìn àjò ìyẹn ti qualify láti ṣe ẹ̀kọ́ báyọ̀ ṣùgbọ́n náà nǹkan ó ní ṣe pẹ̀lú hajj ní sẹ́yìn bá ṣiṣẹ́ ṣe àsìkò epo automatic ní kéèyàn ṣe èèyàn lè kí ngbà mí èèyàn lọ́ọ́ ti gbà mí àmọ́ èèyàn ti tọ́ sí ọlọ́run. Ṣé wọ́n láwọn àlàm àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ mi ò rí bẹ́ẹ̀. Wọ́n ẹ tí ìrànba ni, ẹ mi yé ìrun ìfá pé èèyàn ti múra pé ó ń travel ẹ tí ò bá sì kú ní distance bí ká sọ wípé ó ti bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ kò ní gẹrun rẹ̀ kúrú òun yàtọ̀ sí ọ̀rọ̀ ààwẹ̀ ẹ̀gbọ́n ọ̀rọ̀ ààwẹ̀ náà ní kìláàfù ẹ àwọn àfa gbà pé àwọn àfa kan gbà pé téèyàn bá ti lè ti jáde kúrò nílé ó ti wà lórí pé ó ń travel àgbà wọn ló ti tọ́ sí ó lè kí ni ó lè má gbààwẹ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ nítorí ti yàtọ̀ ni pé Quran word Quran lò ní pé àwọn àlá sáfàrì àlá ó wà lórí ẹgbọ́n ẹ̀hẹ́n ìyẹn tó sọ bí pé kọ́nà kọ́ ẹ̀yọ́ mọ́ ti dé ọ̀rọ̀ mọ̀sáfà kọ́ ó ti wà lórí ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ kọ́ ni tìrún nítorí wí ni pé ìtìrún sọ pé in anton dọ̀lá tó fi àt tẹ́ ẹ bá travel lórí ilẹ̀ alájú náà àlékún àti tí omi nà sàlà kò sẹ́sẹ̀ lórí pé kẹ́kọ́ ti ẹ̀ṣọ́ ti rún oru. wàlláhùn alámù béèyàn bá fẹ́ gẹ̀rùn kúrú ó ti pé nígbà tí ó bá fi kọjá dáadáa ibi tí ó rò pé ah, a tabatọ́ bí àti àti travel yes wallah alam ok wàhálà sàǹpù. nígbà eh. tí ẹ bẹ́ẹ̀ni. nígbà àwọn ẹbí kíbi. Eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ eh, eh, ànábì ti dúró ní ìdúró kalẹ̀ pé sódà táwọn náà bá dé kankan báwọn táwọn náà bá ti dé ànábì kan bẹ̀rẹ̀ tẹ̀rọ sàkọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ dí ẹ̀hẹ́ bọ̀tà náà ìtẹ́kẹ́ bí bọ́dì nínú wọn kẹ́sàn-án lẹ́yà ànábì ẹ̀ then sometimes another time sànábì tó máa ń ṣe olùgbé kó kíláka méjì méjì tẹ̀lé nìkan kan yóò fi méjì wà wọlé wọn sàlámà yóò fi méjì wà wọlé ẹ̀ bí táìpì bí mẹ́rin ní sọ́dún kan fún mi ṣùgbọ́n níṣẹ́ ó hàn bí ọ̀kan náà táìpì pé wọ́n sálámà bí fún ànẹ́bí òun láti rí i pé gbogbo tó wù kéèyàn lè ní ẹ̀rí pé ọlọ́run bò ògùn yàn ní ẹ̀rùn tí kọ́dà ní situation yẹn ẹ́ tọ́ ó tó ní fẹ́ ṣe jàmọ́ ẹ̀rọ mi tí wọ́n wá sọ kúrò àníwọ̀n tọ̀ sáà pé situation tó wà lọ́wọ́ àníwọ̀n tí tí tó wá tó wá serious jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ pé jàmọ́ ọkọ̀ ọlọ́run wá ní fàyín ní fífún bẹ́rù bá tó wá serious jù bẹ́ẹ̀ lọ fárí jálán àwọn òkú bá náà bẹ́ẹ̀ sì wà lójú ogun kò nídìí kíbla kò nídìí kankan bẹ́ẹ̀ tí ẹ̀rìn lọ́nà ìrìnṣẹ́ aláhàfàdàmìlárọ̀bá ilé ìrùkú ilé ìṣújú nìkan ẹ̀gbọ́n nírú ibi tẹ́yẹ bẹ́ẹ̀ wọ́n lọ́rùn tó mọ́ ìyàrùn tàbí ẹgbẹ́ ìrọ̀pẹ́ta ẹgbẹ́ ká kírun ká ti jẹ́ àgbà kára ní pé anybody tí bá ń fìrún ṣeré kò sẹ́ steve day òní tẹ́bá láwọn steve táwọn ẹmọ́ ń gífù ẹni tó ṣe ẹgbẹ́ mi ò tí wẹ̀ ẹgbọ́n wọ́n lè wà lójú ogun ọlọ́run tó ń sáré jẹ́ aláwọ̀ kùbánà ibi bá gbé tọ alhamdulilayi rabbil alamin bó ṣe ń gé lórí báyìí lọ́sọ̀rọ̀ olóòwò tó pọ̀ nínú situation yẹn ah, lẹ́sì lè gbé kò fẹ́ sọ bóò láàrín ọ̀fẹ́ nìkan wà láti pàdé sọ́lá pàdà kó jẹ́ mọ̀lẹ́bí kò ní kírun because ó yóò ti fi hàjù kéèkè rí ni yóò ti fi hàjù kọ́lọ̀n bá kọ́ mọ́ ṣe wà lẹ́ni tí ò ní kírun kò sẹ́nu ọ̀rọ̀ fún ọláwà náà ee. Eh. Ah. ah. Eh ẹ máa wọ́n yẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ ọ̀ ní ìdí kan rẹ̀ náà bó ṣe rí ọ̀ ṣẹ wá rí ẹ̀ka ẹ̀ka náà ni èyí náà wọ́n máa ṣe ẹni tó wà ń bẹ̀ ṣe ọ̀rẹ́ ọdún mọ̀sán ni pé ilé ẹni tí bá sì ń fi ìdáyọ̀ orí ń bẹ lọ́kàn

ó ní lẹ́yìn ìgbà tóun bá ṣe kìyàmù lẹ́yìn tán lóru òun gbórí òun kalẹ̀ lórí ibùsùn àtàdábàrù kòránà kùlà òun máa wòye sí kòránà báyìí òun máa wòye sí kòránà ọlọ́run máa wá wo áyà ó ní fàárídù àmàlì àlá àmàlì àlìjọ́nà màá wá pírìsẹ́ǹtì iṣẹ́ mi tèmi ń ṣe gangan màá fi wé sí àwọn ọmọ àlìjọ́nà bóyá mo qualify olóhùn wa òpin tó ń bá ti wọn tọ́lọ̀ máa ń sọmọ àjẹrọ wọn pé ah lè lágbára o yóò wá kà wọn àyà kan ọlọ́run sọ pé àwọn ọmọ àlìjẹ́nà àwọn ìkánú kọ̀lí lámìnà lẹ́rìí máa yà jẹun àsìkò díẹ̀ ni wọ́n fi ń sùn lóru wọ́n fi àpárí omi ẹsẹ̀ tí láti kò sáré wọ́n máa tọ́ra fún yìí àwọn ń sùn fún òwe ìkọlifáì mi lé ọwọ́ kan bọ́ síbò mi ó sá lọ ń tán fàlà àrọ́ fífà tí fi hù máa rí pa ìròyìn mi ò jọ tí wọ́n ọlọ́run fi yàn lẹ̀ wàárí àmàlí alá àmàlí alìmìnàrí ètò àpẹtọ̀ jẹ́ ohun tọ́lọ̀ sọ pa àwọn ọmọ náà jẹ́ tó gbéṣẹ̀ mi náà síbẹ̀ ọlọ́run wàá rí pé tọ́lọ̀ bá sọ àwọn ọmọ náà ọlọ́run wàá sọ pa àwọn wípé àwọn ọmọ náà yìí o wọ́n máa bí wọn pé mọ́sà alákàkọ́ ń fi sàkà kí ló dé tẹ́ ẹ fi wọ́n náà kọ́ ló wọ́n ní fàlá àrọ ní fi èmi náà bìlọ́nù síbẹ̀ ẹ̀ bá dìdí lẹ́fù èyí mọ́ mọ́ra rẹ̀ ni dáàlọ́ ó sì kẹ́mi pé àkírùn àwọn kírùn wọ́n láwọn ọmọ náà ti sọ pé wà fún náà ló kásìlù bí yọ́ mi dì àtọ́gbọ́ kò ṣáà kí àwọn èmi aláàtùkù ló kásìlù yọ́ mi dì èmi ò burú tó bá wọn èyí sọ pé tó alhamdulillah jẹun kúrò bí yìí ná ìwọ́ aláyà àti mi

ẹni bọ̀ tó ẹgbẹ́ nígbà tí bá ti ń ka ẹni tí ìgbé ń bá òun wí nǹkan kù lára rẹ̀ ẹwọ́ ẹni bọ̀ tí bá ti ń ka àti ń ka sọ ha ní ẹsẹ̀ ń bá mi wí ẹ nǹkan kù lára rẹ̀ kó mọ̀ wá àbọ̀ ẹ̀jẹ̀ kó ka náà ni ọlọ́run bó tó lo kùránù sábà bí fóun náà ń kọ́ ọ láti fi ilẹ̀ ẹ gbà ládàá kíka hmm? ládàá ńlá ńlá ṣùgbọ́n tẹ́ rí ẹ mọ́ kámọ̀túmọ̀ ló dá kódà bá àbágbọ́lá ẹjẹ́ ká wá kùránù tó wà tásílẹ̀ kódà yóò alhamdulillah níta àwọn iṣẹ́ ìkùrá yorùbá gbẹ̀sẹ̀ sí tó ń pè níta àwọn àfáà súnà náà ni wọ́n ti bẹ́ẹ̀ ṣe irúgbù musa tán fún yìí nísìn tí madina yìí tí yorùbá rẹ̀ ń bẹ sẹ́ pé mùjẹ́mọ̀ ló pàdánà ló ṣe àwọn tí wọ́n lẹ́yìn ìgbà tán tú tán àwọn àfáà àti ìlú tiwa nílẹ̀ yorùbá náà ni wọ́n gbé fún professor alaro àfihàn ọlá àti dr ibrahim abdulbaki àwọn àfáà ti kú eh, àwọn méjì ni wọ́n ìbá ìfẹ́ nígbà méjì ń ṣiṣẹ́ ní ibi tó ti tẹ mọ́sáàfù so yóò pé ọkàn balẹ̀ so kéèyàn kà kéèyàn mọ̀mọ́ tọ́lọ́ ọba ń wí tẹ̀tẹ̀ bá mọ̀ kéèyàn wá béèrè pé ah, dákun eléyìí kí ọlọ́run wí bí báyìí ìmọ̀lẹ̀ ni Qur'an òun náà lẹ́sìn pé àwọn bàbá wa níjọ́ tó ń bá sí máa ń kára pọ̀ tuntun kọ́ máa ń ka Kùránì ẹ sì máa rú ipa ẹ̀sìn yẹn ẹ gbọ́ ẹ rú ipa ẹ̀sìn yẹn wọ́n lè máa ẹlẹ́wọ̀n fún òun mọ́mọ́ tuntun mẹ́ẹ̀rí ha ọlọ́mọsàjà wọná ọ̀hẹ́ máa rí gbogbo àwọn tí ń rìn lára wọn gbogbo ẹ̀rí la mọ̀ tán hmm, tí ọkọ̀ lọ́wọ́ bá kó fún wa ọlọ́wọ́ àlọ́ àmì ìlú náà ẹ̀hẹ́. ọ̀rọ̀ oyè ibẹ̀. Mm. Okay. Mm. Okay. Ṣé rí nǹkan téèyàn fi lè ṣe jámù láàrin ìran? Ó pọ̀ ọjà òjò nìkan. Ẹgbọ́n? Ó pọ̀ ọjà òjò nìkan. Ṣé wá rí ìtìsà ń ń bí kìíní? I think mọ́ àwọn àwọn bójú àbáwọn afá ṣe wò àwọn kan lè lórí rẹ̀ àwọn kan fẹ́ fẹ́ gan ẹ́ ara àwọn tí wọ́n lè lórí rẹ̀ ni pé ara àwọn àfá àtànsọ pé kọ́dà bójú bá rọ̀ gan ẹgbọ́ ẹgbọ́dọ̀ ṣe jámù kò sí bó ṣe kò kójú òun sí ẹ̀sùn nínú àwọn sọ́lọ́fù wa nínú ilé ìṣègùn fàárì kọ́dà pé òun àti mọ́ mọ́lẹ̀ tó jáfàárì ara tájọ́ fàárì tọkọ lẹ́tà sí àárín lórí òun náà ti mú fínà Malik rí níta wá ṣẹ́ǹjẹ̀ wá kọ lẹ́tà sí mọ́ Malik wá kọ lẹ́tà sí pé aléìsù ah, ọ̀dọ́ wa ló ti kí àwọn afá àmọ̀dínà mú gbọ́ fún wọn níwọ̀n náà ń takò nǹkan tí táwọn àmọ̀dínà wọlé akọ́làmọ́ fún wọn la takò àmọ́ tí mo gbàdá rí ni wípé àwọn sàájẹ́ ànábì sàlà lọ sẹ́là wọ́n wà káàkiri gbogbo òlú hmm? tọ̀bẹ́ ìṣe láfa àmọ̀dínà àwọn afá àmọ̀dínà náà ni wọ́n lọ sí sáàmù ojú sáàmù dẹ̀ ni gbogbo àgbèrè Palestine Jordan Syria ó síríọ́sì gan ju odò Mọ̀dínà lọ Abu Ubaida nínú àwọn àgbà àwọn tàbí ọwà mẹ́ Mu'adh ibn Jabal ọwà mẹ́ eh, Abu Darda ọwà mẹ́ ìtànkà àwọn àfáà lálá ń pé gbogbo ìrìnṣẹ́ wá kò tó àwọn fún wá lọ síbẹ̀ pé wọ́n fún ní military camp pẹ̀lú situation wọn gan ó tún nídìí kí wọ́n ṣe ju ẹ̀yà àmọ́dé lọ àwa gbọ́ pé wọ́n ṣe jámú pé ọkọ̀ wọn balẹ̀ ọwọ́ ṣe yóò lẹ́yìn mọ́ lẹ́sìn ọ̀sáàdì ń

olùmọ̀ malik gbóni lórí onírọ̀kọ̀ sáràfùn kan iná ni àrùn sọ́wọ́n ọmọ ìyá pẹ́kọ̀ ẹgbẹ́ kíní ìlúkè bá ti gbé dókè ẹ̀ ní ìjà ó bá àwọn táwọn ṣe àwa náà ń tú sí táwọn àfáfẹ́ kan nìkan tẹ́lẹ̀ ní kò sí tuntun ẹ kò sí tuntun kí ló fà tí màmú malik fi sọ bẹ́ẹ̀ Imam Malik sì pé àá tá a bá tí zúrà tá bá a bá tí zúrà tá a sì jámú àwọn yóò padà sọ́jà ní fún ẹni tó lè ráyè pé kó pé bójú òṣèré rọ̀ wọlé wájú ọjà ìkíló nígbà kó mọ́ wá kírun ẹgbọ́n mi ṣe mọ̀ pé kéèyàn gba àdìgbìdáwò ìdọ̀kẹ́ni wa lọ́jà gba àdìgbìdáwò àdìgbìdáwò tí kílẹ̀ wá ń ṣe pé ìwọ tó lè wà lọ́jà rẹ̀ wá kírun mọ́nà òun ni mọ́mù Malik ti dúró lé lórí bọ̀tí mọ́mù Shafi rahimahullah ni àkàrà kùn la àfa àwa ni bọ́sọ̀ náà làbá rẹ̀ tó ṣe hadith tẹ́ fi establish jámù ti mọ́díbù àti ìṣá òun náà ló sọ ti múrí àtàṣìrì kìí láàdí sí méjì dìtẹ́bàdì ẹ̀sì kọ́ọ̀tì kan ẹ̀rù tó fún ìjà jẹ́ ìjádẹ̀ kẹ́ kó papọ̀ nílẹ̀ mọ́kù para ẹ́ so imam shafi sọ pé sọ̀kú àti zor àti asu pé ọlọ́run bá sọ̀kú sọ̀kú wa ẹ́ pọ̀ tẹ́ wá rí nítorí ẹ̀ka máa wọlé ní ti ń dìfáìn ìdájọ́ wọn ni pé ṣé súnà ni jámù ni àbí rọ́ọ̀sọ̀ bóyá kí n sàlàyé tó mí ìdí ń dá sí nílẹ̀ nù pé dàtí ṣé ìlànà ànábì tí ànábì ló pé bẹ́ẹ̀ láti gbọ́dọ̀ ṣe é tótó bá ti rọ̀ oníjámù ní àbí ìdẹ̀kùn lọ́wọ́ bá ṣe fún àtẹ́lẹ̀ títà mo sì lè gbé tó bá jẹ́ rọ́ọ̀sọ̀ ẹgbọ́n ẹnìyàn kan ò mẹ́nìkan pé kò ṣe Eh, rọ́sọ̀ ní pé rọ́sọ̀ ń bọ́ ìgbàgbé lọ́wọ́ sọ ìdẹ̀kùn ní rọ́sọ̀ mi bọ́ntá mi ní pé ìkẹtọ́ pé mo fún ọ tí ó wá ah, mo sì lè gbé ẹ́ eh? ní ti pè fún ilé ìzàmpù wípé nígbà tá a kírun tá a kírun eh, ọdún ààwẹ̀ tá a fi lọ yìí tàbí bọ́ sí jọjúmọ́ àbí káwa ní anybody tó bá ti lọ sí ìdìò ó lè mọ̀ wá sí jọmọ́ sẹ́rí yẹn rọ́sọ̀ ni kì í ṣe pé mo lọ báwọn yẹn lé pé súnmẹ̀ ní kọ́ mọ́ wá ẹ́ súnmẹ̀ ní kọ́ mọ́ lọ fún ìrànwọ́ lọ́kọ́ pé tó ò bá lọ kò tẹ́sẹ̀ lórí ilẹ̀ là ń wí kéèké sọ pé tẹ́ ẹ bá ṣe jámù o ẹ̀ṣẹ̀ lọ tẹ́ òun ni jámù òde àbí ká ṣe jámù òde súnná ẹ́ òun ní ń pa báwọn èèyàn ṣe wò òun náà ni attitude àwọn ìmáàmù náà wípé a ah, nísìnyí ẹwà àwùjọ wa ẹ̀yìn fún ẹ̀sàmù tẹ́ pàpà rí ẹ̀yìn ọ̀bùráfù wípé tá a bá kí magrib tán hmm, lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn sábà tán ní mọ́sálásí tí wọ́n fi kí ìṣà ẹ́ nírú eléyẹ̀ ìmọ́mọ́ fẹ́ dìsáì pé ah, àwọn olùtí mọ́ṣì wọ́n fà mọ́sálásí rẹ̀ náà wọ́n rí sí dàsínóòlì láti jámù ẹ́ dẹ́nì kejì ni pé lóòrù ti wà táàsọ́rẹ́sì kò sókùnkùn mọ́ lásìkò ànẹ́bìsọ̀sọ́lá ń tàbí sàwábà nísìnyí ẹ wá combine òkùnkùn pẹ̀lú òjò ẹ́ òkùnkùn pẹ̀lú òjò pẹ̀lú kọ̀tọ̀kọ̀tọ̀ ó sírìọ́sì ju táwa ń lọ́rọ̀ tẹ́ńtẹ́ bá sọ ju eléyìí òun ó sọ fún pé irú situation táwọn sọ á bá wà yẹn tẹ́bí ṣe jámù náà rí situation tẹ́yìn náà gbọ́dọ̀ wà pé kìí sọ nárí òjò nìkan ni wọ́n kàn sídá pé òjò tí wọ́n kìí sábàbà mọ́tò bá rọ̀ yóò pọ̀ gan débi pé àtòkùnkùn àtòjò àti pọ̀tọ̀pọ̀tọ̀ lẹ́ni yóò ṣe pé á ah, kí ló dé tàkà ní kíwẹ́ ní padà wá àwọn bá débẹ̀ àwọn kan sọ́kọ́ ọ̀ọ̀ tó bá sàti rọ̀ ó wá ní wa but wallahu alam ṣẹ́ríbù àwí táwa ń lò láàrin àwa táǹsì súnà èyí táwa ń lò ní pé lo irú approach tí Ibn Abbas radiyallahu anhu tó ní sí jamu Ibn Abbas náà sàbẹ̀ náà ló gbà wá nígbà tán wá bí òun ló sọ fún wọn pé anabi sallallahu alayhi wa sallam ó kàn bá ìrun ní Madina ẹgbọ́ ṣe níwọ̀n níwọ̀n tí Madina tó mè ní pé láìsí ìrìn àjò ọ̀rọ̀ pé ní Madina tó mè pẹ̀lú ní Madina nù pé láìsí ìrìn àjò o lè fi gbọ́ igbó yẹn lè ṣe jámù fún ìrìn àjò eléyìí tí mo sọ ìtumọ̀ ẹ̀ ní pé kẹ́bọ̀ sí ọ̀pẹ́ ìmọ̀sí jámù fún èrè àjò ìmọ̀sí jámù fún òjò ókè nígbà tó wá sọ tán wá dúdú àbáṣà kí ló wá dé tó fi ṣe nínú àbáṣà pé àrọ́dà Allah yukhrija ummata kò fẹ́ fi àlùmọ̀ rẹ̀ sínú wàhálà nígbà míì ń bẹ ṣe pé dífíkọ́tì ni ó jẹ fáwọn èèyàn láì tún wá kírun ìrun tó wà nẹ́ẹ̀sì padà nínú situation yẹn àwa ṣe ní pé ipò nǹkan tí ò síríọ́sì tó òjò èèyàn lè ṣe gbámù rẹ̀ òjò ni ò jẹ́ káwà pọ̀ sínú síríọ́sì síríọ́sì pé tó bá lè gbogbo wa táwa mọ́sálásí ìtọ́gbà náà ní common face àwa travel a travel nígbà tá travel àwa wọlé sásìkò bàtí ẹ́ bó ṣe rẹ̀ wá tó tó wù wá ní pé á ah, ẹjá kí zú sí kó gbájú lọ fún ẹ́ pé because ó súnmọ́ pé tá a bá ní ká kí zú nìkan bẹ́ẹ̀ bá lọ sí ìsàwọn yẹn lè má jù bá sí ìjọba ìyẹn difficulty ni ó jẹ́ pé pẹ̀lú bó ṣe rẹ̀ wá tó yìí ká tó sọ pé ẹ̀tọ́ wa kà sí irú ilé ìlànà ìsìn jáàmù ìtòrí pẹ̀lú understanding náà bá so harrodu tí wà bí àdìsí ẹni òye ká consider pé sójú ó serious ni àbí kò ní serious amọ́wọ̀lọ́ àlàmúṣẹ́ mú kí tó wá pé ọ̀rọ̀ difficulty ẹ̀yìn gbà mí bẹ̀ difficulty lè wà ní ìkan kọ̀ọ̀kan pẹ́tọ̀ bùkátà kanáà fún wa rọ́lù a good example aléwò pé ah bá ṣe jámù ṣùgbọ́n àmọ́ ṣe halkọ́ ẹ́ àbá ṣe jámù mọ́sálásí ṣùgbọ́n àmọ́ ṣe lecture kan ní mọ́sálásí táwọn yẹn sì ti wá láti tó pọ̀ wọ́n ti invest owó wọn time wọn àwọn òfin gbọ́dọ̀ àwọn tó bá wá ń gbádùgbò yìí káàkó sílẹ̀ nígbà tí èsì túláàsì lórí wa ká ṣe jámù ẹ́ aléwò yẹn so Kosi ìmáàmù ni ó dìsáìdì rẹ̀ pẹ̀lú maslaha àti masara kó wo hálù àwọn táwọn jọ ń kẹrùn ẹ́ òjò lè mọ́ síríọ́sì ẹ́ ó sì lè síríọ́sì kọ́dà cloud dẹ̀ ní fọ́n pé ah, ọwọ́ tí kìíní ìgbé yìí nìsẹ̀ tó bá báyàn níta ó lè ṣègbà kí mọ́mù kò lè sí jámù ọ̀láwà ah abúfẹ́lẹ́ bóòlù pàdé òsàn bóòlù kò ní ṣe ń